هدى النبي صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوان الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدوكم فوالله وبا عليكم كي الله وبا àti rí àjẹjẹ tán lọ́wọ́n bá kó wọn bá nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé ànẹ́bí àtàwọn sọ̀hábà ànẹ́bí àti gbogbo olùrin ojú ọ̀nà ànẹ́bí sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìgbèdè alqiyama lẹ́yìn náà kíra wa ní kíkí islam kíkí tí ànẹ́bí sallallahu alayhi wa sallam tí ó gbà wá níyànjú láti máa fọ́nká láàrin ara wa wọ́n bí anábì sallallahu alayhi wa sallam léèrè wípé ayyul islam khair èwo ló lóore jù nínú àwọn ṣe islam ta ni islam ẹ lóore jù islam wo ló lóore jù téèyàn lè máa ṣe ìtumọ̀ ni pé àwọn ṣe wo ló lóore jù nínú islam tá lè máa ṣe anábì ní tutu imu ta'am anábì ní máa fún àwọn máa fún àwọn èèyàn lóúnjẹ jẹ àwọn tí ò bá lóúnjẹ jẹ anábì ní máa fún wọn lóúnjẹ jẹ wa tuqri'u salama ala man arafta wa man lam ta'rif riwaya kan ní wa taqra'u salama ala man arafta wa man ìtumọ̀ kan náà ni méjèèjì ló gbé wa anábì bákan náà kó o sì máa sálámà sí gbogbo èèyàn àtẹ́ntọ́ mọ̀ rí àtẹ́ntọ́ mọ̀ rí gbogbo èèyàn tó bá ti hàn sí ọ pé mùsùlùmí leléyìí o gbọ́dọ̀ mọ fọ́n sálámà ká o gbọ́dọ̀ mọ sálámà sí wọn ni ó jẹ́ jàmá mọ́sálásí yín o kò jẹ́ jàmá mọ́sálásí yín o ó ń lọ sí ìjòkó wá sí yín o kò lọ sí ìjòkó wá sí yín o. ọjà ara àdúgbò yín kọjá ara àdúgbò yín ọjọ́ máa lu yín kọjọ́ máa lu o ó gbọ́dọ̀ mọ sálámà sí gbogbo mùsùlùmí ó sì gbọ́dọ̀ mọ fọ́ sálámà ká ni kíkí náà òun náà la fi kíra wa pé àlékún kí ọlọ́wọ́n ba àti orí tán ọlọ́wọ́n ba àti àlàáfíà ọlọ́wọ́n ba àlàyé tá ń bá lọ òun náà ni nípa al-imanu bi wujubi ru'yati al-mu'minina rabbahum yawm al-qiyamah ìjọ́ra yẹn ní nígbàgbọ́ sí pé àwọn mùmíní ó rí bá wọn lọ́jọ́ gbédè al òun náà nìkan tí nínú àwọn nǹkan tí ó yẹ kó rinlẹ̀ lórí ẹ̀mí wa nínú àwọn nǹkan tó yẹ ká gbọ́yé nípa ọjọ́ ìgbéde alqiyama òun lélẹ́yìí wà lára àwọn nǹkan tó yẹ kí a ní láti sọ́kàn lára àwọn nǹkan tó yẹ kí ó rinlẹ̀ nínú gbáyà wa sí ọjọ́ ìgbéde alqiyama òun lélẹ́yìí wà nítorí pé nínú àwọn arkanul iman nínú àwọn orígun gbàgbọ́ eléyìí tí ó sọ̀ràn èèyàn ká nígbàgbọ́ sí. Si orígun ẹlẹ́kẹfà òun náà ni al-imanu bilyawmil akhir ká nígbàgbọ́ sí ọjọ́ gbèdé alkiyama ká nígbàgbọ́ sí ọjọ́ alkiyama nínú nígbàgbọ́ sọ́jọ́ gbèdé alkiyama òun náà ni al-imanu biljannati wannar ká nígbàgbọ́ sí pé aljanna ń bẹ iná sì ń bẹ aljanna daru na'im òun náà ni ilé tí ó ilé ìkẹ́ tọ́lọ́wọ́n bá àlékẹ́ láti ó fi sẹ̀san fún gbogbo àwọn tí wọ́n bá tọ́ bá sí ẹ̀sìn Islam nílé ayé anáru dárul azab iná ń tiẹ̀ ilé ìyà ni tọ́lọ́wọ́n bá àlékẹ́ tí ó ti fìyà jẹ gbogbo àwọn tó bá kọ̀ tọ́lọ́wọ́n bá tí wọ́n sì kọ̀ tà nẹ́bí sallallahu alayhi wa sallam nílé ayé tí wọ́n rìn ìlànà nẹ́bí sallallahu alayhi wa sallam nílé ayé iná ìlọ́lọ́wọ́n bá àlékẹ́ fìyà jẹ wọ́n inú náà lọ́wọ́ bá àlékúrò ti fìyà jẹ wọn lọ́jọ́ gbéra kìyàmà nínú ká nígbàgbọ́ sọ́jọ́ gbéra kìyàmà òun náà lélẹ̀ wà al-imanu bil jannati wan nar bákan náà nínú nígbàgbọ́ sọ́jọ́ gbéra kìyàmà ni al-imanu bi na'imil janna ká nígbàgbọ́ sí àwọn ìdẹ̀ra àtàwọn ìgbádùn tí ń nínú àlùjẹ́nà ká nígbàgbọ́ sí wọn lára ìnígbàgbọ́ sí àwọn ìdẹ̀ra àtàwọn ìgbádùn tí wọ́n ń nínú àlùjẹ́nà òun náà ni ká nígbàgbọ́ sí ru'yatullahi fil janna ká nígbàgbọ́ sí rírí ọlọ́run ọba nínú àlìjẹ́nà ká gbà wípé nínú gbádùn tí ń bẹ nínú àlìjẹ́nà kódà eléyìí tó ga jù nínú gbádùn tí àwọn ọmọ àlìjẹ́nà tí ó gbádùn lọ́jọ́ tí wọ́n gbádùn lọ́jọ́ gbẹdọ̀ kìyàmẹ kọ́lọ́run ọba kó jẹ́ kí èmi pẹ̀lú ẹ̀yin náà kọ́lọ́run kó jẹ́ ká wà nù wọn. eléyìí tó ga jù nínú gbádùn tí àwọn ọmọ àlìjẹ́nà ó rí nínú àlìjẹ́nà lọ́jọ́ gbẹdọ̀ kìyàmẹ òun náà ni rírí ọlọ́run ọba wọn a gbọ́dọ̀ nígbàgbọ́ sí eléyìí báyìí ọ̀ràn yẹn ni kó rinlẹ̀ lórí ẹ̀mí wa wípé almu'minuna yarawna rabbahum fil jannati yawm al-qiyamah bila ihata àwọn mùmíní ó rí ọlọ́wọ́n ọba wọn lọ́jọ́ gbèrè alkiyama nínú aljanna láì ṣe wípé wọ́n ó rí ọlọ́wọ́n ọba tán yányán wọ́n ó rí déédéé bí tọ́lọ́wọ́n ọba àlékẹ́lá bá yọ̀ǹda fún wọn láti rí lọ́jọ́ gbèrè alkiyama nínú ọlọ́wọ́n ọba àti wá ṣàlàyé fún wa yìí pé àwọn tí wọ́n ní àdìsọ́kàn míì tó yapa sí irú gbàgbọ́ tí à ń ṣàlàyé yìí òun náà ni àwọn aljahmiya walmu'tazila àtàwọn khawarij àti alimamiya àwọn jahmiya àti mu'tazila àti khawarij àti imamiya ta sọ yìí nínú àwọn firok nínú àwọn ẹgbẹ́ tí ó jáde nínú islam ni. No gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti ṣáájú ṣe gẹ́gẹ́ bó ti ṣáájú ṣàsọsẹ́lẹ̀ fún wa nípa wípé wasataftariku hadhihi al-umma ila thalathi wa sab'ina firqa anabi ní al-umma mi anabi náà yóò pé sọ́nà seventy three nínú àwọn seventy three yìí òun náà làwọn jahmiya wa nínú làwọn mu'tazila wa nínú làwọn khawarij wa àtàwọn al yìí àwọn al yìí àwọn fúrkọ̀ kan nínú àwọn shia náà pè bẹ́ẹ̀ àwọn Rafidọ fúrkọ̀ kan nínú wọn náà ń pè ní al-Imamiyya naam àwọn ni wọ́n ní àdìsọ́kàn míì tó yapa sí àdìsọ́kàn wípé a rí ọlọ́run ọba lọ́jọ́ gbé dàrú kìyàmà so eléyìí tó gbọdọ̀ rinlẹ̀ nínú gbàgbọ́ wa gbogbo ẹnikẹ́ni tí ó bá nígbàgbọ́ sí nǹkan tá à ń sọ yìí ìgbàgbọ́ ẹ̀ sí ọjọ́ gbé dàrú kìyàmà kò lálàáfíà nìyẹn ìgbàgbọ́ ẹ̀ sí orígun ẹlẹ́ẹ̀kẹfà nínú orígun iman kò lálàáfíà nìyẹn so eléyìí bá ló fi jẹ́ pé ó pàtàkì kí a mọ báwo ni ìgbàgbọ́ wa ṣe gbọ́dọ̀ rí lórí nǹkan tá a fẹ́ ṣàlàyé yìí lórí nǹkan tá a ti ń ṣàlàyé yìí <coughs> bákan náà kámẹ́ ipa àlámọ̀rí pàtàkì ni torí pé tí yẹ bá ṣe àlámọ̀rí pàtàkì ọlọ́run ọba àlékẹ́lá ò ní ṣàlàyé ẹ̀ fún wa nínú alukur'an ọlọ́run ọba ọ̀rá yèrè gbè ọlọ́run ọba àlékẹ́lá kọ̀ ráyè kọ́ máa ṣàlàyé nǹkan tí nǹkan tí ò ní ládá nǹkan tí ò lẹ́sàn-án nǹkan tí ò tí ò wúlò ọlọ́run ọba àlekẹ́lọ ní àǹfààní kọ̀ráyè torí pé tá a bá ń ṣàlàyé irú àwọn nǹkan báyìí nǹkan tí ó máa wá sílẹ̀ àkáyè mi àlòmí ni pé eléyìí tá ń sọ yìí gan kí tiẹ̀ ní pàtàkì ẹ̀ gan ẹ̀ kí leléyìí kí leléyìí lékún fún wa nínú imán kí leléyìí ṣe wá kí àǹfààní wo ló ṣe wá ẹ̀kọ́ wa bá ti kírun ẹ̀kọ́ wa bá ti gbàwẹ̀ ẹ̀kọ́ wa bá ti máa ṣàlùwàlá eléyìí àwọn bá ti kírun bá ṣe gbàwẹ̀ bá ṣe ṣàlùwàlá ó nìkan ẹlòmíì rí ní pàtàkì kọ̀mọ́ yín pé nǹkan kan lọ ṣáájú bá ti kírun nǹkan kan lọ ṣáájú bá ti gbàwẹ̀ nǹkan kan lọ ṣáájú bá ti ṣàlùwàlá tí ìrun tá a fẹ́ kí yẹn àtàwẹ̀ tá a fẹ́ gbà tàlùwàlá tá a ṣe tí ó fi jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run Ọba inú nǹkan tó ṣáájú ẹ̀ òun náà lélẹ́ tá ń ṣàlàyé yìí ká bá a mọ̀ pé nǹkan tó pàtàkì ni lọ́lọ́wọ́n bá àlejò láfi ṣàlàyé ẹ̀ fún wa nínú al Ọba ní lahum ma yasha'una fiha waladayna mazid ọlọ́run bá ní yọ̀ máa bẹ fún àwọn àlìjẹ́nà ma yasha'una fiha gbogbo tí wọ́n bá ti nífẹ̀ẹ́ sí nínú àlìjẹ́nà yọ̀ máa bẹ fún wọn gbogbo tí yẹn bá ti nífẹ̀ẹ́ gbogbo tí yẹn bá nífẹ̀ẹ́ sí pátá òun náà lọ́wọ́ bá ní kí ló pèsè fún àlìjẹ́nà kódà lẹ́nu pé yẹn kàn ró lọ́kàn lásán pé ah bí ìṣe wù bí ìṣe ń wù mí báyìí ni pé kí n wá rí iyán àtọbẹ̀ gúsí àtẹràngbẹ́ kí n rẹ́ràn ọ̀yà tó dáa kí n fi jẹ́ bẹ́ẹ̀ ṣe ń rò lẹ́mí yẹn ọlọ́ni lahum ma yasha'una fiha ìntọ́ ọ̀fẹ́ yẹn yóò sì máa jẹ́ tiẹ̀ nínú àlùjánnà yípo ọ̀fẹ́ lásán ọkàn ró lásán yóò sì máa jẹ́ tiẹ̀ ọlọ́wọ́ bá ní mazide ọlọ́ni bákan náà ètò wa ń bẹ lọ́dọ̀ wa àlékún lórí nǹkan tán fẹ́ yẹn mazidu ọlọ́wọ́ bá ní ní àmọ́ nǹkan tó wù wọn lẹ́yìn tá a bá ń pèsè fún wọn aljanna tán á tún wọn fún wọn lálékún lórí ẹ̀ kí ni mazidu yẹn kí ni àlékún tọ́lọ́ wọn bá lè kélé fún tí ó fọ wọn aljanna lọ́jọ́ gbèrè alqiyama òun náà lọ́wọ́ bá lè kí á tún sàlàyé nínú àyà mi inú alukur'an ọlọ́wọ́ bá ní lilladhina ahsanu alhusna wa ziyada ọlọ́wọ́ bá ní yóò bẹ fún àwọn tán ṣe dáadáa nílé ayé alhusna òun náà ni aljanna ọlọ́run bá ní yọ máa bẹ fún wọn lọ́jọ́ gbèrè alkiyama aljanna yọ máa bẹ fún àwọn tó ṣe dáadáa nílé ayé wa ziyada ọlọ́run ní bákan náà àti àlékún a tún máa ṣe àlékún fún wọn lọ́jọ́ alkiyama a máa ṣe àlékún fún wọn náà ayé alákọ̀ọ́kọ́ tá a kà yẹn àtàyẹ ẹlẹ́ẹ̀kejì tá a kà tán sí yẹn ọlọ́run ọba àlékẹ́lá ń fi lẹ́yìn tóun bá san wálẹ̀ sa àlìjẹ́nà tán kọ́lọ́n bá kójé káwọn náà wà nù wọn lẹ́yìn tọ́lọ́n bá àdékẹ́lá bá san ọmọ àlìjẹ́nà tó bá san wálẹ̀ sa pé ó fi wọ́n wọ̀ sínú àlìjẹ́nà tán tó yìí san sa wípé gbogbo tán bá ti ń fẹ́ òun náà ni wọ́n máa rí nínú àlìjẹ́nà tán ọlọ́run bá ní wàzíyáàdà wàlàdéyìn àmàzíde àti bí ayàtàkè wàzíyáàdà ayàtàkè òun wà nínú sọ́rọ́tù Yunus ayà 26 ọlọ́run bá ní bákan náà àti àlékún kí wàá làlékún yẹn anabi sallallahu alayhi wa sallam ó wá sàlàyé nǹkan tọ́lọ́mọ bá àlékè lágbàlérò pẹ̀lú àlékún tọ́lọ́mọ bá lóun ó tún máa ṣe fún àwọn ọmọ àjẹ́nà lẹ́yìn tí òun bá ń pèsè tán bá fẹ́ fún wọn tán àlékún tọ́lọ́mọ bá àlékè lágbàlérò tóun tún máa ṣe fún wọn anabi wá sàlàyé ẹ̀ jẹ̀mẹ́rà lọ síbi àlàyé tànàbí sallallahu alayhi wa sallam ṣe ẹ rí i pé nǹkan tó pàtàkì ni nǹkan tí àlékún yìí nǹkan tó pàtàkì ni lọ́dọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ ọlọ́run ọba àlékè lágbàlérò jẹ́ kó yọ wá pé àníṣẹ́ tóun bá san àwọn ọmọ àlìjẹ́nà lẹ́sàn-án tán tóun sì pèsè gbogbo tó ń fẹ́ tán ọlọ́run tó lóun ó sàlékún àlékún yìí pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọba lọ́lọ́run ọba àlékún láfi ṣàlàyé ẹ̀ lọ́nà méjì inú alukur'an ọlọ́run ọba ní lahum ma yasha'una fiha fiha waladaina mazid àti lilladhina ahsanu husna wa ziyada àlékún yẹn pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọba ní ilé fi jẹ́ pé àwa náà gbọ́dọ̀ ní ímánì tó pàtàkì sí a gbọ́dọ̀ nígbàgbọ́ tó rinlẹ̀ sí nǹkan yẹn a gbọ́dọ̀ nígbàgbọ́ sí a gbọ́dọ̀ pàtàkì nǹkan tọ́lọ́wọ́n bá àlékélá pàtàkì ìtọ́lọ́wọ́n bá àlékélá bàbàrà a gbọ́dọ̀ bàbàrà ẹ̀ kí lọ́lọ́wọ́n bá àlékélá bàbàrà jàmáà òun náà ni rírí ọlọ́wọ́n bá rírí ọlọ́wọ́n bá yìí òun lọ́lọ́wọ́n bá àlékélá ló ń lọ́lọ́wọ́n bá àlékélá gbà lérò pẹ̀lú èèní àlékún tọ́lọ́wọ́n bá àlékélá lóhun tó máa ṣe fáwọn àlìjẹ́nà náà àlìjẹ́nà ajásí pé rírí ọlọ́run ọba nǹkan tó pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọba gan ni rírí ọlọ́run ọba lọ́jọ́ gbẹdẹ̀ kìyàmà lára àwọn ìdẹ̀ra àlìjẹ́nà tó pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọba ni ọlọ́run fi ní kódà ọlọ́run ọba ní ọlọ́run ní lọ́dọ̀ wa àlékún fún gbogbo àwọn tó bá wà ní anabi kí ọba nínú àyà yìí kálíbà yí nǹkan tó pàtàkì ni ànábì náà tó wá sàlàyé ẹ̀ tó bá yẹ bẹ́ẹ̀ nǹkan tí àwọn bùkátà àwọn mùsùlùmí ò bùkátà rẹ̀ ni tó bá yẹ bẹ́ẹ̀ nǹkan tí ò sàǹfààní kankan lábẹ́ mímọ̀ rẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam ò ní sàsìkò ẹ̀ lófò nítorí pé àwọn nǹkan tí ó pàtàkì ń bẹ tánàbí sallallahu alaihi wasallam tó fẹ́ lu àsìkò fún láti sàlàyé fálùmọ yìí sọ ànábì ò ráàyè kọ́mọ wá sàlàyé tí ò bá wúlò fálùmọ ajẹ́sí pé nǹkan yìí nínú nǹkan tó jọ́ ọ̀ràn yẹn tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni nínú nǹkan tó pàtàkì ni lànàbí sallallahu alaihi wasallam fi ló fi ṣàlàyé fáwọn sọ̀hábà pé kí lọ́wọ́ bá lè kí lágbàá lórí pẹ̀lú ziyada ẹ lè má gbọ́yé a sì lè gbọ́yé lóòótọ́ làákàyè wa ò lè sọ fún wa làákàyè wa ò lè tú fún wa ní tọ́lọ́wọ́ bá lè kí lágbàá lórí pẹ̀lú ziyada àlékún àti kọ́ yẹ pé ẹni tọ́lọ́wọ́ bá lè kí lágbàá fẹ̀sìn rán òun náà ni ó ṣàlàyé èròǹgbà ọlọ́wọ́ bá pé ní tọ́lọ́wọ́ bá lè kí lágbàá pẹ̀lú àlékún tó ń anabi sallallahu alayhi wa sallam ni idha dakhala ahlul jannati aljannata anabi ni tó bá jẹ́ bẹ̀rẹ̀ alqiyama táwọn ọmọ aljanna bá wọnú aljanna tán idha dakhala ahlul jannati aljanna táwọn ọmọ aljanna bá wọ aljanna wa ahlul nari nara táwọn ọmọ nana sì wọnú ná tán lọ́jọ́ gbẹ̀rẹ̀ alqiyama nada munadi anabi ni olùpẹ̀pẹ̀ kan wà pẹ̀pẹ̀ lẹ́yìn táwọn ọmọ aljanna ti wọnú aljanna tán táwọn ọmọ náà sì ti wọnú náà anábì ní náàdá mọ̀nàdé anábì lórí pẹ̀lú kọ́ bẹ̀rẹ̀ pé yóò pè pẹ̀lú pé yá ahlẹ̀ alìjánà mo pè é ọmọ alìjánà inna lakum inda Allahi maw'idan yuridu an yunjizkumuha an yunjizkumuhu. àwọn olùpẹ̀pẹ̀ yóò wá pè é pé inna lakum inda Allahi maw'idan ẹ̀yin ọmọ àlìjẹ́nà dájúdájú ẹni lọ́dọ̀ ọlọ́run ọba àdéhùn kan ọlọ́run ọba àlékè láti bá yín sàdéhùn kan gbà tẹ wà nílé ayé àdéhùn yẹn yòrídù ayùnjìzàkùmùhù ọlọ́run ọba àlékè láfẹ́ mú ọfẹ́ pé àdéhùn yẹn fún yín lónìí ọlọ́run ọba àlékè láfẹ́ mú àdéhùn yẹn ṣẹ fún yín lónìí naam eléyìí báyìí ó ń jẹ́ kó wá wípé ọlọ́run ọba ọba tó wá sí pé ó máa ń pè àdéhùn ni ọlọ́run ọba ò ní bẹ́ẹ̀ nìkan kan sàdéhùn ọlọ́run ọba àdékélé ò ní sàdéhùn kankan fún wa àfikún ẹ̀kọ́ ọlọ́run ọba àdékélé mú àdéhùn yẹn ṣẹ. sẹ́mi wípé nǹkan tí olùpèpè yín rán wa létí àwọn ọmọ àlìjẹ́nà ò ní rántí ẹ̀ mọ́ lọ́jọ́ gbẹdọ̀ kìyàmọ̀ ọba àdékélé òun náà ni gbogbo òun náà ni nǹkan tọ́lọ́wọ́n bá lékelá promise àwọn ìgbà táwọn ilé ayé àti ziyada yẹn àti àti gbogbo àwọn tán fẹ́ àtàlékún gbogbo ẹ̀ lọ́wọ́n bá lékelá ti ṣe fáwọn tán àmọ́ lọ́wọ́n bá lọ́mọ yìí pé àdéhùn ohun tóun ṣe fún wọn yẹn kò tí ì pé àwọn ò lè gbọ́ yé pé kò tí ì pé torí pé tá a bá wà nínú àlùjánnà gbogbo tọ́lọ́wọ́n bá bá ṣe fún wa yóò ti tó ń kálukú èyí ó ti rò pé gbogbo oore ti parí tán kò sóore míì mọ́lẹ́yìn eléyìí tó kù tọ́lọ́wọ́n gbogbo oore tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba àlékẹ́lẹ́ lè fún yẹn náà ọlọ́run ti fún wa yẹn nítorí ọmọ ọrùn nìyẹn àmọ́ olùpèpè kọ́ wa pèpè yóò wá sọ fún wa yín pé ẹ̀yọ́ máa jẹ́ náà ẹ ní àdéhùn kan lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba àlékẹ́lẹ́ ti ṣe fún yín gbàtọ́ wà lé ayé ọlọ́run ọba wa fẹ́ mú àdéhùn náà ṣẹ báyìí fàyàkùlùún àwọn màlìjánà máa sọ wípé máa hùwà kí làdéhùn náà ẹni kí wọ́n ti gbàgbé máa hùwà ṣàǹkótó wáyé pé wọ́n rántí ni àwọn onítòótọ́ ni àrántí àdéhùn kan bẹ àdéhùn báyìí báyìí báyìí àmọ́ wọ́n ti gbàgbé wọ́n ti gbàgbé pàdéhùn kan bẹ tọ́lọ́mọba àdékílá ṣe fáwọn wọ́n mọ̀ wá wọ́n mọ̀ wá sọ wípé máa hùwà kí làdéhùn náà olùkùnkù yóò máa sọ pé àwọn bàjẹ́ náà máa sọ wípé alam yuthaqil mawazinana ah kí ló tún wá kù sọ́lọ́wọ́n ọba ò ti wá ṣe ní wúwo fún wa ní òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wa ibà lọ́wọ́n ọba àdékílá ti wúwo òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wa fún wa lónìí tó ẹ́ sí pé wúwo sùn wọn sẹ́ẹ̀rí tọ́lọ́mọba àríkílá wúwo ẹ̀ fún wa yẹn náà ló ṣe sábàbí tá a fi wà jẹ́ náà yìí tó sùn wọn sẹ́ẹ̀rí wọn ọba wúwo ni tọ́lọ́mọba àríkílá ọba sàkọ́lá yìí ni tọ́lọ́mọba àríkílá ọba ṣe ní wúwo ni àbá ti lẹ́tọ̀ sí àti wà jẹ́ náà lónìí ọlọ́mọba ló lára kí ọlọ́mọba lílé wa torí pé gbogbo sẹ́ta bá ṣe nílé ayé kò tó láti wúwo sùn wọn wa lọ́jọ́ gbẹdà kìyàmà Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹnìkan kan nù yín la yadkhulu ahadu minkumul jannata illa bi rahmat illa bi rahmatillah ẹnì kankan nu yóò lè wà aljanna àyàfi pẹ̀lú kí ọlọ́run ba anabili la yadkhulu ahadukumul jannata bi amali anabili ẹnì kankan yóò lè wà aljanna pẹ̀lú iṣẹ́ tó ṣe ń lé ayé iṣẹ́ tá à ń ṣe ń lé ayé yìí kò sí bí ẹ̀ ń ṣe lè ṣiṣẹ́ tó aljanna kò tó láti gbìyàn dénú aljanna iṣẹ́ yẹn kéré sí ẹ̀san aljanna iṣẹ́ tá a ṣe ń lé ayé bẹ́ẹ̀ ṣe wù kó kódà anabi sallallahu alayhi wa sallam tí ò sẹ́mi tó yẹ pé òun ló ṣiṣẹ́ jù nílé ayé òun ló súnmọ́ Ọlọ́run ọba jù òun ló ṣe ìbáadà jù iṣẹ́ tiẹ̀ náà ò tó láti gbé wàlìjẹ́ náà torí pé ìtọ́lọ́wọ́n ọba àlekè lápèsè sálìjẹ́ náà ọlágbára ju níta ṣe tá a ti síwájú Ọlọ́run ọba tá a rò pé yóò gbé wàlìjẹ́ náà lọ anabi ní ẹnì kankan nu yóò lè wàlìjẹ́ náà pẹ̀lú iṣẹ́ rẹ o àwọn sọ̀hábà wa bí anabi léèrè pé wala anta ya Rasulullah ṣé àtiwọ́ náà yà nẹ́bì ṣé iṣẹ́ tiẹ̀ náà bó ṣe tóbi tó yìí ṣé kò lè gbé wọn náà wà lìjẹ́nà anábì ni wọ́lá àná anábì ni kọ́dà tèmi náà gbogbo ṣẹ́ tí mo ṣe yẹn kò tó mi láti wà lìjẹ́nà illa ayataghammadani Allahu bi rahmatihi àyàfi tọ́lọ́mọ bá àlékẹ́lá bá fi ìkẹ́ rẹ̀ kún fún mi lọ́yàkù àyàfi tọ́lọ́mọ bá àlékẹ́lá bá fi ìkẹ́ rẹ̀ bòmí dàrú tọ́lọ́mọ bá àlékẹ́lá bá fi ìkẹ́ yẹn bá mi lò ìkẹ́ yẹn ní ó wá tó láti gbé yẹn wà lìjẹ́nà ó túmọ̀ sí pé tọ́lọ́wọ́n ọba àlékẹ́lẹ́ ọba fi ìkẹ́kọ̀ọ́ fún yàn tọ́lọ́wọ́n ọba àlékẹ́lẹ́ tí ọba sàkọ́lá mizanu yàn tọ́lọ́wọ́n ọba àlékẹ́lẹ́ ọba wúwo òṣùwọ̀n sẹ́ẹ̀rì yàn lọ́jọ́ gbéra kìyàmà pẹ̀lú kẹrẹ̀ èèyàn olúwa àlìjẹ́nà àwọn àlìjẹ́nà mọ̀ wá dáhùn wípé à kí ló tó wá kù tọ́lọ́ ta tó wá níládéhùn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni alam yuthaqil mawazinana alam yuthaqil mawazinana ǹjẹ́ ọlọ́wọ́n ọba àlékẹ́lẹ́ ò ti wá wúwo òṣùwọ̀n sẹ́ẹ̀rì wa lónìí ni wàyọ̀bá yí ojú ẹ̀nà ǹjẹ́ Ọlọ́run ọba ò ti funfun ojú wa lónìí ni pẹ̀lú kí Ọlọ́run ọba Ọlọ́run ọba lè kílẹ̀ mọ́ funfun ojú àwọn ọmọ àlìjẹ́nà Ọlọ́run ti ṣe gbà wọ́n eléyìí fún wa wàyọ̀dìkílànà àlìjẹ́nà wàyọ̀dìkílànà àlìjẹ́nà Ọlọ́run ọba lè kílẹ̀ ó sì fi wá wọ̀ sínú àlìjẹ́nà Ọlọ́run ọba lè kílẹ̀ wà àlìjẹ́nà bákan náà wàyọ̀dìrìnà mìnà náà Ọlọ́run sì sọ wa kú gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ìdẹ̀ra tọ́nà ọba àlìkà ṣe fún wa èwo ló tún wá kù fayakshifu alhijabi ọlọ́run ọba àlekela wà sí gàgà tọ́lọ́run ọba àlekela fi dí ojú wa tá a fi rí ọlọ́run ọba gàgà yẹn ọlọ́run ọba àlekela wà sí fayanzuruna ilayhi anábì ní tú àyà yìí fáwọn sọ̀hábà ayayi o anábì ní fayanzuruna ilayhi àwọn èèyàn mọ̀ wá ọlọ́run ọba àwọn màlìjẹ́nà mọ̀ wá fama àtọ́ òmṣẹ́yà anábì ní ọlọ́run ọba àlékẹ́lá tí àwọn ọba àlìjẹ́nà bá ti wá ń wo ọlọ́run ọba yìí lẹ́yìn tọ́lọ́run ọba àlékẹ́lá ti sí gàgá fún wọn tọ́lọ́run ọba àlékẹ́lá ti sí gàgá ojú wọn láti máa rí ọlọ́run ọba yìí anábì ní tọ́ba ti wá ń wo ọlọ́run ọba fama àtọ́ òmṣẹ́yà ahab iléyìí mìíràn nọ́dọ̀rì iléyìí wàhíyà ziyada anábì ní gbogbo tọ́lọ́run ọba àlékẹ́lá wá ṣe fún wọn ní ìdẹ̀ránú àlìjẹ́nà yẹn kò wá sí kankan tí ó wá wù wọn mọ́ tó ìmọ̀ wu ọlọ́wọ́n ba wọn tán wu ọlọ́wọ́n ba yẹn gbogbo gbádùn tán ti gbádùn náà jẹ́ náà tán rò pé kò sí gbádùn míì mọ́ tó tún ju àwọn yẹn lọ gbogbo ìdẹ̀ra tọ́lọ́wọ́n ba lè kíláṣe fún wọn lálẹ́ jẹ́ náà yẹn kò wá ní jámẹ̀ kankan lọ́dọ̀ wọn mọ́ gbogbo àwọn oore yẹn gbogbo àwọn ìgbádùn yẹn kò wá ní jọ ìgbádùn lọ́dọ̀ wọn mọ́ lẹ́gbẹ̀ẹ́ ìgbádùn tí wọ́n máa rí níbi wu ọlọ́wọ́n ba wọn arẹ́bi ní wàdálì ka ziyada anabi ni eléyìí báyìí gangan anabi ni wàhíyá aziyada anabi ni eléyìí báyìí ni ìtumọ̀ àlékún tọ́lọ́mọ bá lékè lágbàlérò naam eléyìí báyìí ni anabi eléyìí báyìí ni bá anabi sallallahu alayhi wa sallam bó ṣe tú àyà yìí fáwọn sọ̀hábà wípé nǹkan tọ́lọ́mọ bá lékè lágbàlérò pẹ̀lú ziyada tọ́lọ́mọ bá máa ṣe fáwọn àlìjẹ́nà lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmá òun náà ni rírí Ọlọ́run ọba mímọ̀ wu Ọlọ́run ọba wọn lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmá ìgbádùn tí wọ́n sì máa rí bí ìwọ ọlọ́run ọba ó du ìgbádùn tí ọlọ́run ọba àlékà ti ṣe fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àlìjẹ́nà lọ débi pé gbogbo àwọn ìgbádùn tán wà nú ẹ̀ tẹ́lẹ̀ yẹn kò wá ní jágbọ́n kankan lọ́dọ̀ wọn mọ́ lẹ́gbẹ̀ẹ́ ìgbádùn tí wọ́n máa rí látara wíwọ ọlọ́run ọba naam eléyìí báyìí hadithu ta kàyí náà ó ń jẹ́ kó yọ wáyé pé lára nǹkan tó pàtàkì ni lára nǹkan tá a gbúdọ̀ gbàgbọ́ ni wípé àwọn mùmíní àwọn màlìjẹ́nà wọn ò rí ọlọ́run ọba wọn lọ́jọ́ gbéra kìyàmà eléyìí ló fà ló fi jẹ́ sí pé anabi sallallahu alaihi wasallam rí ààyè láti ṣàlàyé ẹ̀ fáli umma yìí intanẹ̀bí wá ráàyè láti ṣàlàyé fáli umma tọ́lọ́mọ bá lè gẹ́lá náà ráàyè láti ṣàlàyé ẹ̀ fún wọn nínú alukur'an àjẹsí pé ntọ́ dáa ju ntọ́ sì lóore jù lọ́dọ̀ ọlọ́wọ́ bá tọ́lọ́mọ bá lè gẹ́lá fi máa yọnu sí àwa náà ni pé káwa náà máa ṣàlàyé ẹ̀ fáli yìí ká má fọwọ́ yẹpẹrẹ mú ká wò pé ah, ẹ ọ̀rọ̀ àrọ̀ náà ọba lọ́jọ́ ìgbéra kí á mọ̀ náà lẹ́wà sọ̀dọ̀rọ̀ pàtàkì wá ní kí wá ní kí wá ní pàtàkì bí yóò nísìn àti gbọ́ ẹ̀yà àrọ̀ náà lọ́jọ́ ìgbéra kí á mọ̀ sọ parí ẹ́ kí wá lè léwu ṣé tá a bá nígbàgbọ́ sí yìí ó mú ìyàwó náà ó mú ìyàwó náà o kí yẹn sì nígbàgbọ́ sí sọ̀yàn dọ́mà àlìjẹ́nà tí ó bá mú ìyàwó náà tí ó sọ ìyàwó dọ́mà àlìjẹ́nà ọlọ́wọ́ bá lè kélé òní sàlàyé ẹ̀ náà alukur'an tí ó bá mú tó látara báyìí àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbọ́ yẹlẹ báyìí bákan náà nínú àwọn ẹ̀rí tọ́lọ́wọ́n bá alẹ́ gíga tó fi jàlàyé fún wa yìí pé àníṣe rírí ọlọ́run bá ní àlìjẹ́nà yìí inú nǹkan tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni inú nǹkan tó gbọ́dọ̀ rinlẹ̀ lórí ẹ̀mí wa ni inú nǹkan tá a gbọ́dọ̀ kọ ìhà tó ṣe ni inú nǹkan tá a gbọ́dọ̀ fi ọwọ́ tí ọwọ́ la gbọ́dọ̀ fọwọ́ tó lè mú ni tá a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ni òun ọlọ́run bá àdékẹ́lá ń sọ ó ní wujuhun yawma idhin nadira ọlọ́run bá ní àwọn ojú kan tó bá di ọjọ́ náà ọjọ́ ìgbéra kìyàmẹ̀ nadiratun ọlọ́run ní wọ́n tutù àwọn ojú náà tutù àwọn ojú náà ìdùnnú máa hàn ní ìdùnnú máa hàn lójú wọn àwọn ojú náà wọ́n máa wà nínú kí ọlọ́run bá wujuhun yawma idhin nadira ila rabbiha nadhira ọlọ́run ọba ní àwọn ojú yìí ntí ó fa tututu wọn lọ́jọ́ gbére kìyàmà ntí ó fa ìkẹ́ tí ó máa bẹ fún wọn àti gbádùn tí ó máa bẹ fún wọn àti ìdùnnú tí ó máa bẹ fún wọn tójú wọn fi tutù lọ́jọ́ gbére kìyàmà òun náà ni pé ila rabbiha nadhira àwọn ojú yìí wọ́n máa wu ọlọ́run ọba ọba tó dá wọn àwọn ojú tí ó máa wu ọlọ́run ọba ni wọ́n náà. ẹ̀rí àyà yìí náà ó ń jẹ́ pé wá wípé tọ́ba dé ìbẹ̀rẹ̀ kíyámà ọlọ́wọ́n bó tutù ojú àwọn kan ọlọ́wọ́n bá lè kí fi ìdùnnú sínú ìgbésí ayé ọlọ́wọ́n bá lè kí fi ìdùnnú sínú àlámọ̀rí àwọn kan ìdùnnú yẹn lójú wọn ojú wọn mọ̀ wá tẹná ojú wọn mọ̀ wá tutù ìdùnnú wá hàn lójú wọn nítorí pé rí bá nítorí pé nínú àwọn àyà tó fi rinlẹ̀ wípé a gbọ́dọ̀ nígbàgbọ́ sí rírí ọlọ́run ba lọ́jọ́ gbéde alkiyama ni. àwọn mu'tazila àtàwọn jahmiya àtàwọn khawarij àtàwọn imamiya àtàwọn tí wọ́n tó jọ wọ́n bẹ́ẹ̀ náà àwọn náà wá ní ìtumọ̀ tó máa ń fún àwọn àyà yìí kásáré tètè yan nítorí kásáré tètè yan pẹ̀lú àsìkò kékeré nítorí ẹ̀ ló fi jẹ́ pé ṣe rí alukur'anul karim agbọ́dọ̀ máa gbàgbọ́ yẹ àti hadith anabi sallallahu alayhi wa sallam agbọ́dọ̀ máa gbàgbọ́ yẹ ẹgẹ́ bí àwọn salaful umma ẹgẹ́ bá ṣe gbàgbọ́ yẹ ni tẹ́yìn ká bá tú alukur'an fún wa àbó tú hadith anabi fún wa n ta bí léèrè ni pé irú túmọ̀ tó fún yìí talẹ́ntọ́ ṣáájú ẹ talẹ́ntọ́ ṣáájú ẹ gbàgbọ́ yẹ bẹ́ẹ̀ talẹ́ntọ́ gbọ́ yé síbi tó gbọ́ yé sí yẹn a o tún nídìí ẹ̀ tó gbàgbọ́ yẹ bẹ́ẹ̀ ni ayakọ̀ ni ń tú Sebaya báyà ni kò nídìí akẹ́mẹ́ wọnú ẹ̀ straight á sì máa mú náà ní kálukọ́ lọ́ máa fà gbọ́yẹ̀ yẹn náà kùránì ni a ní àbùkátà àwọn tó ṣáájú wa ebi àwọn náà ṣe báwọn náà kéwú ni àwọn náà kọ́ lára wa ni wọ́n sì máa tú àwọn náà sì kọ́ bẹ́ẹ̀ ẹgẹ́ bí ìkan náà àwọn aláìmọ̀kan tó ń pèrè lóní mímọ̀ àtàwọn ọmọ lẹ́yìn ẹgẹ́ bá ṣe sọ ó ní kódà olóhùn lè tú alukurani ju ibùdó tèmíyà lọ ó ní kódà òun lè mọ alukurani tú ju alibani lọ ó ní kí ni alibani fẹ́ tú òun ò bùkátà kálíbálẹ̀ ẹ̀ tú kuraani fóun ó bùkátà kí ẹnìkankan kí sọ̀hábà kan tú kuraani kan àbí tábìlì kan ó ní kódà òun gan lè rí tújù wọn lọ ẹ wà ìmọ̀kẹ́ ẹ wò kọjá yìí subhanallah so eléyìí báyìí lára àìmọ̀kẹ́ tí ń bẹ láwùjọ wa lélẹ̀ téèyàn bá tú àyà kan ntí ó mu wa ntẹ́mi wo fi balẹ̀ lórí pé àyà yìí ah ẹ̀mi wa balẹ̀ lórí ìtumọ̀ tó fún un òun náà ni pé yóò fún wa lẹ́nu tó ṣáájú ẹ̀ nínú àwọn ẹni rẹ nínú àwọn ahlu sunna tó ṣáájú ẹ̀ lórí àgbọ́yé rẹ pé ẹni báyìí ọ̀dọ̀ ẹni mo ti rí àgbọ́yé pé bá a ṣe tú àyà Kùránì lélẹ̀ àwọn Mu'tazila àwọn Jahmiya àwọn Khawarij náà níbà wọn náà ṣe ń tú àyà yìí <coughs> ètí mo bá débẹ̀ nìyẹn kéde kí mo kà gbọ́ lárúbáwá èmi náà lọ́lẹ̀ kí mo gbọ́ lárúbáwá èmi náà kọ́ náhìwù mo kọ́ sọ́rfù mo kọ́ bàlágọ̀ ìníwà máa tọ́ ọba alukur'an ìníwà ní lárúbáwá náà fi kọ́ gbogbo àwọn ulumul arabiyya àwọn ìmọ̀ tá a sì fi ń gbọ́ èdè lárúbáwá yé mo ti mọ̀ mo mọ̀ sọ́rfù mo mọ̀ náhù mo mọ̀ bàlágà ẹ́ kí wá ló tó wá kù tí ì fi wá nílé tó alukur'ani gẹ́gẹ́ bó gẹ́gẹ́ bí n bá ṣe gbọ́ yé òun náà ni pé àwọn tí ó ṣáájú wọn náà báwọn náà ṣe máa ṣe nìyẹn àwọn táwí wọn ní wujuhu wọn ní ila rabbiha nadhira wọn ní kò túmọ̀ sí pé a rí Ọlọ́run Ọba wọ́n ní torí pé nazor tá a bá sọ pé nazor kò túmọ̀ rírí kò túmọ̀ pé kò túmọ̀ sí pé rírí nìkan ni nazor mi so nazor bí kò túmọ̀ sí párí ọlọ́run ọba wa fil haqiqa tá a bá sọ pé nazor lóòótọ́ kò túmọ̀ rírí nìkan o ọlọ́run ọba àlékelá ń sọ nínú alukur'an gbà tó ọlọ́run ọba àlékelá ń sọ tó ń sọ nípa àwọn alimunafikun àti àwọn alimuminun lọ́jọ́ gbèrè alkiyama nígbà tí wọ́n bá ń lọ wọnú àjẹ́nà tó fẹ́ kọjá lórí asirọ́t lórí afárá asirọ́t yẹ àwọn almunafikun wọ́n mọ̀ wá pé àwọn mùmìnì tó wà wájú wọn nítorí pé ìmọ́lẹ̀ ń bẹ lára tiwọn ìmọ́lẹ̀ iman yóò tẹ̀ lára wọn ìmọ́lẹ̀ yìí ni wọ́n máa fi rí náà wọ́n máa fi rí náà lọ láti lọ gorí asirọ́t yìí gbogbo ẹnikẹ́ni tí ìmọ́lẹ̀ yẹn ò bá ti sí lára kò ní rí náà láti kọjá wọ́n máa sọ fún ẹ pé unzuruna naqtabis min nurikum àyà yìí àwọn Mu'tazila àtàwọn Jahmiya àtàwọn Khawariji wọ́n máa ń lò wípé tẹ́ bá sọ pé nọ́vọ́ọ̀ tẹ́ bá túmọ̀ tẹ́ bá sọ pé ó túmọ̀ rírí nínú àyà yìí ńkọ́ unzuruna naqtabis min nurikum ntí wọ́n wí nù àyà ni pé ẹ̀dúró dè wá intadhiruna naqtabis naqtabis min nurikum káwa náà ká mú nínú ìmọ́lẹ̀ yín yẹn yekutibas káwa náà ká yọ ìmọ́lẹ̀ tí yín ti ń bẹ lára yín yẹn àwọn orí mọ́lẹ̀ kankan àwọn orí mọ́lẹ̀ tá fi rin ẹ̀yin mú mi ní ẹ̀yin yòókù wá tájọ́ wà nílé ayé àwọn alùmọ̀nàfikún náà ní ọmọkùnrin bẹ́ẹ̀ yẹn o sẹ̀kọ́n wọ́n sì wà pẹ̀lú àwọn mùmìnì nílé ayé lóòótọ́ àwọn náà ń ṣe gẹ́gẹ́ bí para wa ni wọ́n àwọn náà ń ṣe gẹ́gẹ́ bí pé mùmìnì ni wọ́n àwọn náà máa sọ fáwọn ó máa sọ fáwọn mùmìnì tó gbéra já pé ẹ̀yẹ dúró de wa ẹ̀yin yòókù wa àwọn orí mọ́lẹ̀ ìmọ́lẹ̀ ti ń tàn lára ti yín yìí òǹdùrúnà àì ìǹtẹ̀dùrúnà ẹ dúró dè wá nakotebis minuriko káwa náà ká mú lára ìmọ̀lẹ̀ yìí káwa náà ká fi náà láti máa rìn lọ. so nánúwàrú ń bẹ̀yẹ bimaana al wa tawakuf ìtumọ̀ tó mú wá ń bẹ̀yẹ ni pé kéèyàn dúró dè yẹn kìí ṣe pé kéèyàn rí wọ́n ní tó ẹ̀yin tẹ́ sọ pé ojú ila rabbiha nadhira tẹ́lí ìtumọ̀ rẹ̀ ni pé ojú àwọn ojú yẹn máa wú ọlọ́wọ́n bá wọn nánúwàrú bẹ̀yẹ ńkọ́ sótúmọ̀ wíwò so kìí ṣe pé nádọ́rù máa ń túmọ̀ wíwò lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n tó fún yín láyà mi ọlọ́wọ́ bá àdékẹ́ sọ pé ọlọ́ni ọlọ́ni awalam yanzuru fi malakuti samawati wal ardi awalam yanzuru fi malakuti samawati wal ardi ọlọ́wọ́ bá ní ǹjẹ́ wọn ronú sí ìjọba sánmà àti ilẹ̀ ni àwọn ọlá tí ń bẹ ní sánmà àti ilẹ̀ àwọn agbára ọlọ́run ọba àti ọlọ́run ọba àti ìjọba ọlọ́run ọba tí ń bẹ ní sánmà àti ilẹ̀ bá ti dá wọn má ṣe rí yẹn ọlọ́run ọba ní sí wọn àwọn kèfèrí sí wọn ronú sí ni látara báyìí kan ti torí ẹ̀ kan mọ ọlọ́run ọba ike ọlọ́run ọba ọba tó tóbi ọba tó ní lórí gbogbo nǹkan ni ọlọ́run ọba tó lè dá àwọn ẹ̀dá tó tóbi tó báyìí ìtumọ̀ bẹ̀yẹn ni pé ríronú sí nǹkan ni kò túmọ̀ wíwò àyà mi náà tó mú wọn alukur'an yẹn so wọn wá sọ wípé so yín látara báyìí a jẹ́ sí pé ila rabbiha nadhira kò túmọ̀ sí pé wọ́n rí ọlọ́wọ́ bá ila rabbiha nadhira ni pé wọ́n máa ronú sí ọlọ́wọ́ bá wọn lọ́jọ́ gbéra kìyàmà wọ́n máa retí ọlọ́wọ́ bá wọn lọ́jọ́ gbéra kìyàmà ila rabbiha nadhira àwọn ojú wọ̀nyí wọ́n máa ìdùnnú hàn lára wọn torí pé wọ́n máa retí ọlọ́wọ́ bá wọn torí pé wọ́n máa ronú sí ọlọ́run ọba wọn ìrònú tó bá ń ronú sọ́lọ́run ọba yẹn ìrònú ọlọ́run ọba tó bá wá ń yẹn òní ọmọ wa tutù ojú wọn jẹ̀mẹ́rà téèyàn bá wá téèyàn bá sọ yí pé ẹ kékeré kan èmi náà mo lọ gbé àyà yẹn fáfá yìí pé àfá yẹn tú àyà yẹn àwọ̀ mi tẹ́ tu sí wàláì àwọn bídẹ́ orí ibi tu sí o kò sí téèyàn fẹ́ yí téèyàn orí ibi yí o kò sí kò yé báyìí nísìn so téèyàn bá rò pé àyà kuraani abadisa nẹ́bì kan ọwọ́ lọ gbé fún bídíà wa ní kò ní ríbi tú sí ẹ sẹ́rù àyà yìí sọ́yà kan rí yí wàláhì wọ́n sì rí yóò sì gba yí yóò sì gba yí nǹkan tí ó dẹ̀ àlàyé lórí àyà yìí sì ní ọ yapa sí nǹkan tẹ́ ń ṣàlàyé yẹn tẹ́ ń ṣàlàyé yẹn gédégédé àwa lè gbọ́ àyà yìí yẹ àlè màlàyé tí ì bá ṣe pé àwọn àfa sunna tí wọ́n jẹ́ ar-rasikhuna fil ilm tí wọ́n jíjò nínú mọ̀ tí ìbáyé kọ́ bá sàlàyé fún wa wàláhì nàzim kò sí pé pé èmi náà wá kéwu mọ́ gbọ́lárúbáwá wàláhì ò lè ráyà ìtúbẹ̀ àyàfi kọ́ yẹ pé àwọn tí wọ́n jẹ́ ar-rasikhuna fil ilm ni wọ́n sàlàyé fún ọ pé àgbọ́yé àyà yìí ó lélẹ̀ báyìí pẹ̀lú ẹ̀rí báyìí pẹ̀lú ẹ̀rí báyìí nítorí àsìkò ẹ jẹ́ kí n kẹ̀ sáré yíyan kékeré sẹ́rí an-nazar àwọn àtúmọ̀ tó máa àmọ́ àwọn irinṣẹ́ kan bẹ̀ tán bá ti lò pẹ̀lú ẹ̀ yóò máa nítumọ̀ kọ̀ọ̀kan nazar tó bá ta'adda bi nafsihi tó bá jẹ́ sí pé ó jẹ́ muta'addi fún rẹ̀ tó bá jẹ́ pé muta'addi ni fún rẹ̀ yóò máa túmọ̀ al dídúró dé yẹn wa tawaqquf ní tí wọ́n máa túmọ̀ nìyẹn onírú àyà tó sọ wípé unzuruna naqtabis min nurikum nọ́gọ́rù ń bẹ̀ yẹn ó tà á dá fún rẹ̀ ó jẹ́ mú tà á dí fún rẹ̀ ni nígbà tó ti jẹ́ mú tà á dí fún rẹ̀ yẹn ìtumọ̀ tó gbọ́dọ̀ ní òun náà ni àdìntìrọ́rù wàtàwá kúfù dídúró déyàn bákan náà tó bá wá jẹ́ tó bá wá tà á dá pẹ̀lú fí tó bá yẹ pé fí òun ni wọ́n fi sọ́ di mú tà á dí pẹ̀lú harfu fí yóò máa túmọ̀ àtàfákùrù wàlìyàtìbáàrù tó bá yẹ pé fí lọ́wọ́ à awalam yanzuru fi malakuti samawati wal ardi nígbà tó yẹ pé fi lọ́wà níbi nazaru bẹ̀yẹn òun ló jẹ́ kó túmọ̀ àtàfàkùrù wal i'tibar òun ló jẹ́ kó túmọ̀ ríronú tó bá jẹ́ ìlà lọ́wà ń bẹ̀ nǹkan tí ó máa túmọ̀ ní rírí ojú kò ní túmọ̀ ríronú kò ní túmọ̀ dídúró déyàn tó bá jẹ́ pé ìlà ló fi tààdá jàmáà ẹ jẹ́ kí tó yàtọ̀ fáwọn hurufu al-abjadiyya alif bata sa tó yàtọ̀ fún wọn àwọn bíi fi ìlà àní àìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn àwọn hurufu wọ̀nyí ó máa ní àwọn ìtumọ̀ rẹ̀ kọ̀ọ̀kan ó sì máa ní àwọn ìtò kọ̀ọ̀kan ṣiṣẹ́ fún tó yẹ tí ẹ bá fi lè gbàgbọ́ yẹ ẹ wọ́n fẹ́ tún nẹ́sọ̀rù mi báyìí wọ́n wá mú nẹ́sọ̀rù bí táwa ń lò yìí ìlà lọ́tẹ̀lé àbí àwọn wọn lọ mú àyà ti fi tọ́tẹ̀lé nẹ́sọ̀rù yẹn wá èyí sì ti mọ̀ pé tí àwọn hurufu kọ̀ọ̀kan ó ní ìtumọ̀ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó ní ìtumọ̀ tí máa ń fún wa nígbà tí ó bá yẹ pé harfu kan báyìí ló bá tẹ̀lé nǹkan báyìí ó ní ìtumọ̀ tí ó fún ọ tó bá yẹ pé harfu kan báyìí ló bá tẹ̀lé gbólóhùn báyìí ó ní ìtumọ̀ tí ó fún ọ lọ́tọ̀ ìtumọ̀ rẹ̀ máa ń yàtọ̀tọ̀ síra wọn báwo wá lẹ lọ mú àyà tí ibi nẹ́sọ̀rù ti fi tẹ̀lé àti nazaru tí ò sí harfu kankan bẹ́ẹ̀ tó ẹ́sìpó ta àdá bí nafsihi tẹ́wọ́ fi túmọ̀ nazaru tí ìlà wà ń bẹ̀ nazaru tí ìlà bá ti wà ń bẹ̀ òun gbọ́dọ̀ túmọ̀ kéèyàn rí ojú ni kéèyàn rí kéèyàn rí yẹn ní rírí ojú báyìí <coughs> òun ni gbólóhùn ọlọ́run ọba tó sọ pé ila rabbiha nazira òun ni gbólóhùn yẹn so rírí ń bẹ̀ yẹn nítorí pé ìlà ni wọ́n lò irú ìbẹ̀ rírí tójú ni tí èsè rírí nǹkan míì tó yàtọ̀ fún tójú so yíba anything um, ala kulli hal nínú àwọn ẹ̀rí nínú àwọn àyà tó yẹ pé ó tún jẹ́ kó yọ pé tí wọ́n bá ti lo ìlà pẹ̀lú nazor kò ní túmọ̀ sí pé kò ní túmọ̀ nǹkan ju rírí ojú lọ òun náà ni àyà ọlọ́run ọba tó wà nínú suratul an'am àyà 99 ọlọ́run ọba àlekílá sọ pé òǹdúrú ìlà thamarihi ìdà athmara òǹdúrú ìlà thamarihi ìdà athmara ẹ wo èso rẹ̀ nígbà tó bá ṣe kéde o nígbà tó bá yọ èso òǹdúró ìlà sámẹ́rìhì ẹ̀rí pé òǹdúró ń bẹ̀yẹn náà èyí tó tẹ̀lé ni ìlà nálọ́rù tó sì wà ń bẹ̀yẹn bíi tìfákìlì mọ̀fàsírì pẹ̀lú ìpẹnu gbogbo àwọn àfáà onítẹ̀fsírì pátá òun náà ni nálọ́rù ojú torí pé òǹdúró ìlà sámẹ́rìhì ìdá asmarọ̀ kò nítumọ̀ mí tó yàtọ̀ fún pé ẹ wo èso rẹ̀ ní wíwo ojú nígbà tó bá ṣe kéde o nígbà tó bá ń bẹ èso jáde so ó túmọ̀ sí pé nálọ́rù bíi àti gbogbo nẹ́dọ̀rù tó bá jẹ́ sí pé ìlálọ́tẹ̀lé yóò máa túmọ̀ sí nẹ́dọ̀rù rírí ìtọ́jú bá ìtàfojú rí nǹkan àmọ́ tó bá jẹ́ pé nẹ́dọ̀rù ti fi lọ́tẹ̀lé yóò máa túmọ̀ ìrònú sí nǹkan bákan náà nẹ́dọ̀rù tó bá jẹ́ pé áàrùn kankan tẹ̀lé òun lọ́jẹ́ muta'addi fún rẹ̀ nẹ́dọ̀rù yẹn yóò máa túmọ̀ sí al-intizar wa tawaqquf máa túmọ̀ sí náà akàsáré àti nínú àwọn àtakò táwọn wọ̀nyí máa ń dúró lórí pé àyà tẹ mú wáyé yí pé a fi rí ọlọ́run báyìí kò túmọ̀ sí páàrí ọlọ́run báyìí nítorí àwọn ẹ̀rí báyìí àwọn ẹ̀rí báyìí jẹ̀mẹ́à ẹni tí òun bá kàn kéwú lásán tí òun mọ gbogbo àwọn ìjìnlẹ̀ wọ̀nyí subhanallah tó ń kà bọ́ sínú àyà Kùránì tí ń tu àbọ̀kàn gbé àyà Kùránì lọ síbi lọ́sọ̀dọ̀ọ́rù àwọn báyìí tó lọ fẹ́ lọ kéwú lọ́dọ̀ wọn irú àkídà táwọn sì nílé lẹ́yìn ẹ dákun téèyàn bá gbé téèyàn bá gbé kéwú lọ sọ́dọ̀ ẹni tó ṣe pé àfa tó ṣe pé irú àdìsọ́kàn tiẹ̀ ń tó dúró lé lórí ni tó sì kéwú nípa rẹ̀ tó sì gbọ́yé bóun ni ò ṣe ní sọ̀yẹn nù kúránì ló sì máa tú fún ọ wọ́n á rò pé ẹ̀yin ilé sọ̀rọ̀ náà ṣebí kúránì mo gbé lọ fún ebí àdìsí mo gbé lọ fún ibi kúránì tó gbé lọ fún yẹn gan ibi hadith tó gbé lọ fún yẹn gan ó lè sọ ẹnu mẹ́ torí pé àwọn oníbídà náà ní báwọn náà ṣe ń tú kúránì lọ́tọ̀ tó fi bá àkídà tiwọn náà mu tó yàtọ̀ sí àkídà tu ahli sunnah wal jamaa so ló fi jẹ́ pé àwọn afáàmọ́ ń ṣe nàṣíhà fún wa pé téèyàn bá fẹ́ èyàn máa ń kéwú lọ́dẹ̀ ń tákìrì àrẹ lálàáfíà ni èyàn máa ń kéwú lọ́dẹ̀ tí kéwú ẹ̀ tó lálàáfíà látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam ni ìjọ sì fìyàn lọ́kàn balẹ̀ pé kéwú tó kéyìn lálàáfíà ni pé a rí i pé gbogbo ìtumọ̀ tó ń fún alukur'an gbogbo ìtumọ̀ tó ń fún hadith anábì ọba ìtumọ̀ táwọn ẹni ìṣáájú fún mu kẹ́nìkan wá dé nísìnyí kó láwọn so kìnnìkan lè rí ẹ̀rí rẹ̀ nínú hadith anábì straight aya kur'an ni koma ọfẹ́ sọ yínú ni ọfẹ́ ó wàláì ò lè gbọ́ àyà kùránì yé tí èyí bá ṣe wípé tí e bá ṣe wípé àgbọ́yé bá bá tàwọn ṣáájú mu ó lè gbọ́ hadith anabi yé àdúpọ̀ gbọ́yé níbàámu pẹ̀lú tàwọn tó ṣáájú tó o bá lọ fẹ́ máa dá gbọ́yé fún rẹ ọfẹ́ máa fún alukuran àti hadith nítumọ̀ tiẹ̀ fún rẹ ọfẹ́ mú ẹ̀sìn tuntun míì wá nìyẹn tó yàtọ̀ fún ẹ̀sìn anabi tó yàtọ̀ fún nǹkan so látara èyàn máa tàyàn yóò máa sọ fún yín pé òun wà lórí òun wà lórí akídàtú ahli sunna wal jamaa ìsì ń takò Ibn Taymiyyah ìsì ń takò Ibn Qayyim ń takò Imam Ahmed akídà rẹ̀ takò ti Imam Malik ó sì lọ wà lórí akídàtú ahli sunna wal jamaa ok tó bá yẹ pé lórí akídà ahli sunna wal jamaa ni wọ́n wà a jẹ́ sí pé àwọn àyínmọ̀ yìí àwọn òsì lórí akídàtú ahli sunna wal jamaa tó pé tí ń sọ ti yapa sí nǹkan táwọn sọ a sì mẹ́ni kẹ́kẹ́ tó wà lórí akídàtú ahli sunna wal tó gbé wá fún wa ju àwọn wọ̀nyí lọ Ah, àmọ́ jahmiya tí ìbá ṣe páwọn Imam Malik Imam Ahmed lọ́sàrà ìfún wa pé àwọn jahmiya o àkídà wọn rèé o àkídà wọn rèé o ẹ̀rí wọn rèé nínú Al-Qur'ani o ẹ̀rí tálù súnà rèé àwọn khawarij wallahi inú tíra àwọn afá ilẹ̀ láti mọ tí ń jẹ́ khawarij láti mọ tí ń jẹ́ jahmiya láti abábá wọn láyé ẹ bá Mu'tazila ta ní jẹ́ bẹ́ẹ̀ ẹ bá jahmiya ta ní jẹ́ bẹ́ẹ̀ khawarij ta lẹ́mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ Maturidiya gbogbo àwọn wọ̀nyí <coughs> nínú tíra àwọn afá ilẹ̀ tí ń sàlàyé fún wa pé àkídà àwọn mọ̀tòrídíyà lórí masala báyìí lélẹ́yìí àkídà tálùsúnà lélẹ́yìí ẹ̀rí alùsúnà rẹ̀ ẹ̀rí àwọn tẹ́sílà rẹ̀ ẹ̀rí alùsúnà rẹ̀ ẹ̀rí àwọn jahmiya rẹ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ bá a sì mọ àkídà nìyẹn báwo ni wọ́n ti wá sọ wípé àwọn àyímọ̀ yìí ìwọ wá wà lórí àkídà kan tó yapa sí tiwọn wọ́n sọ pé àwọn náà mistake torí wọ́n ìwọ lẹ́rìí straight látọ̀dà nẹ́bí ìwọ bá nẹ́bí láyé táwọn yìí ọba kó hadithi jọ tí ọba sí bukhari tí bukhari ọba wáyé kó kó hadithi jọ ó ra hadithi àjẹmí ó gbúrò hadithi láyé rẹ̀ tí muslim ọba wáyé ó gbúrò hadithi láyé tí ọba sí tirinidi nasayi ibn maja ìwórí hadithi anabi subhanallah ìwórí àyàkùrí quran tí wọ́n wá ń sọ yí pé ìwọ gbọ́ àyà quran yé fún rẹ ìwọ gbọ́ hadithi yé fún rẹ lábúdà wípé láṣàkà wípé ntọ́ ọba ti dágbọ́ yé fún rẹ tọ́ya pasí nǹkan táwọn ẹni ti ṣáájú gbọ́yé ànú ni kò sẹ́ni tí ó gbà yín lọ́wọ́ ẹ̀ because bóòlù fẹ́ kẹ́mi wá balẹ̀ lórí àgbọ̀ ọ̀fẹ́ ká mọ̀ tẹ̀lé àgbọ̀yé tí àbí ìwọ ọ̀tẹ̀ lágbọ̀yé àwọn tó ṣáájú ìwọ sì fẹ́ kọ́jẹ́ lágbọ̀yé tí ẹ lọ ọ̀wọ́ fẹ́ kọ́jẹ́ lágbọ̀yé tí ẹ làwọn yóò mọ̀ tẹ̀lé tó lẹ́ni tí yóò bá ti tẹ̀ lágbọ̀yé ẹ ti di káfírì nìyẹn ṣé bí ìwọ ọ̀tẹ̀ lágbọ̀yé àwọn tó ṣáájú ó yẹ kó lè fẹ́wọ̀n náà ní ìrìyà pé káwọn náà máa gbọ́yé fúnra wa àdàwa náà gbọ́yé bí wọn náà ní sọ̀rọ̀ nígbà tí wọ́n ti ń rọ́bìṣì àwọn Imam Ahmed ọ̀rọ̀bìṣì àwọn àyímà gbogbo àwọn àyímà lọ rọ́bìṣì lóníwọ̀n mọ́ṣe lóníwọ̀n ṣe mistake lóníwọ̀n lẹ́rìí ìwọ òsì fẹ́ kẹ́nìkan rọ́bìṣì tiẹ̀ pé wọ́n lẹ́rìí tẹ́nìkan bá ti rọ́bìṣì ẹ̀ pọ̀ lẹ́rìí báyìí the next ni pé mohadoro tó máa tẹ̀lé ó kọ rẹ̀ lẹ́gbọ̀ọ́ ọmọ kìíní kan yẹn ó ti ya wèrè jídàn ọmọ kìíní kan yẹn ó ti di kèfèrí jídàn kìíní kan ò ṣe kìíní kan kìíní kan ò ṣe subhanallah nítorí pé kò wà lórí mọ́kìkù tó wà lórí pé ń fi síbí jẹun àbí ẹ ebi wọ́n ló gbé wá pé kí ẹ máa fi síbí jẹun kúfùrù ní ta ló wí bẹ́ẹ̀ ṣáájú rẹ rí kò sí àfẹ́ẹ̀sìn kankan ẹ̀ lérí inú tíra kan pé inú tíra tẹ́ni ti kéwù kan rè ẹ̀ lérí wàláì ẹni kó mú tíra náà jáde pé tíra tó ti kéwú kan pé bẹ́ẹ̀ bá ti lọ síbi jẹun ó ti di káfíìrì ẹni kó mú tíra náà jáde yóò ní òun mú nínú àdìs ànábì ni ìwọ dàgbọ́ yé tiẹ̀ mú nínú àdìs ànábì ó mẹ́ pẹ́sì tuntun wọ́n mú wá nìyẹn ẹ̀sìn tuntun wọ́n fẹ́ máa dẹ́sìn yọ nínú àdìs ànábì wọ́n fẹ́ máa dẹ́sìn tuntun yọ kò yìí sí tuntun nú ẹ̀sìn ni ìkànnì asálà Sufyanu gbogbo rẹ̀ ọ wà nínú kéèyàn máa tẹ̀ láwọn tó ti ṣáájú gbogbo tí sì ń já burú pátá ó parí síbi ká máa tẹ̀lé àdádálẹ̀ àwọn tó ẹ̀sẹ̀ wá ń sìn òun náà fẹ́ máa dẹ́sìn ilẹ̀ tuntun fún rẹ̀ wọ́n fẹ́ máa mọ àwọn masáyìlì tuntun tuntun tí ò sẹ́ni kankan tó yóò lóun náà hadithi so pé gbogbo àwọn ẹ̀sìn yẹn kò sí kan òun fẹ́ máa dẹ́sìn tiẹ̀ mú nínú hadith àtàwọn nísìn yóò máa dá àwọn ẹ̀ mú kámọ̀ ṣe kábẹ́rẹ́ yọ kan oṣù onìkan náà lọ́dà mú nínú àdìsá nẹ́bí kọ̀ sí ẹ̀ lé nínú tíra kan pé inú tíra tí mo ti wá kéwú kan rèé wípé tíra tèmi tí náà ti rí ni pé ah, ibi tèmi ti kéwú tán ti sọ fún mi pé tíra tí mo kà ní tán ní kámọ̀ ṣe kábẹ́rẹ́ yọ kan ní ìdí ẹ̀ lérí onìkan lọ́dà mú wa kóbìnrin máa kírun nínú yàrá kọ̀rọ̀ yàrá màmá rẹ̀ àti bàbá rẹ̀ àtọkọ rẹ̀ kó ìsú máa bojú ẹ̀ lérí nínú tíra kankan onìkan náà lọ́dà mú wa bẹ́ẹ̀ bá fi síbi jẹ́ ó di kèfèrí ẹ̀ lérí nínú tíra kankan onìkan náà lọ́dà mú wa irú ẹ̀sìn wo wá nu ẹ̀sìn tí ọjọ́ táwọn ẹni ti ṣáájú tó látara báyìí níta bá débẹ̀ ká fi parí ẹ̀ lónìí báyìí òun náà ni pé gbogbo tá a bá fẹ́ fún ìtumọ̀ gbogbo ìtumọ̀ alukuran tá a bá fẹ́ tú gbogbo ìtumọ̀ hadith tá a bá fẹ́ gbọ́yé ó gbọ́dọ̀ wà níbàámu pẹ̀lú báwọn tó ṣáájú wá ṣe gbọ́yé òun ni ó fi wá lọ́kàn balẹ̀ pé ntọ́ gbọ́ yẹn nǹkan tó tọ́ ni ntọ́ gbọ́ yẹn nǹkan tó ṣe déédéé ni nǹkan tó gbọ́ ni nítorí pé tágbóyè ẹ bá ti lè ń yapa síta wẹni tó ṣáájú báyìí mọ̀ ẹ́ kó orí ọ̀nà àánú lọ́wà orí ọ̀nà àánú lọ́wà ẹ̀sìn tó tóun míì ló fẹ́ máa dámú wáyẹ̀ tó yàtọ̀ fẹ́sìn táwọn tó ṣáájú tán sì tán kú lórí ẹ̀ ìkànnì méjì lọ́wọ́ aṣọ nínú kọ́ wá sọ pé àwọn ẹni tọ̀hún yẹn wọn lẹ́sìn kú torí pé nítàn ní tó ṣe wọn ṣe tàbí kọ́ yẹ kó wọ́n lọ lẹ́sìn ìkan gbọ́dọ̀ ṣẹlẹ̀ náà méjèèjì méjèèjì ọgbọ́dọ̀ jódodo nínú kọ́ yẹ pé àwọn Imam Malik Imam Shafi'i Imam Imam Imam Ahmad sufiyanu tawri ibnu iyayna ibnu mubarak al-awza'i gbogbo àwọn eléyìí kọjá sí pé wọ́n kú sórí àánú torí pé wọ́n máa ń tọ́ sọ̀rọ̀ àwọn òṣèlú ẹ̀sìn orí láyé tàbí kọjá sí pé ìwọ lọ wà lórí àánú ó mú kanu méjì ó sì tó bẹ́ẹ̀ ìwọ náà ní bọ́ọ̀tà kọ gbé microphone kò ní kò ní mamman kì kú sórí àánú àbí nígbà tí wọ́n náà ti mọ̀ pé ẹnu rẹ̀ ọ̀gbá kò ì sẹ́ni kankan tí ọ̀gbá náà ńlá ló máa jẹ́ pé ìwọ lọ wà lórí àánú nìyẹn ajẹ́ pé ìwọ lọ wà lórí àánú yẹn tó pọ̀ gbọ́dọ̀ bọ́ọ̀tà kò ní mamman kì nù ọ̀gbọ́dọ̀ bọ́ọ̀tà kò ní Sufyanu Thauri ó kú lórí àánú Hasanul Basri ọ̀gbọ́dọ̀ bọ́ta kó lórí àná ló kú sí wọ́n sì nígbàgbọ́ yé tí wọ́n ní ó clear bẹ́ẹ̀ gbogbo àwọn ẹ̀rí láti kàyé káwa ni àbá àná máa ń tẹ̀lé àbá àná máa ń tẹ̀lé táwa ni wọ́n ń tẹ̀lé aláìmọ̀kan bóòlù yẹn sí ronú sọ̀rọ̀ tí ń sọ ná ọlá àbá ni wọ́n ń tẹ̀lé ọ̀dà táwa náà ẹ̀dá máa tẹ̀lé sáláìmọ̀kan táwa ni wọ́n ń tẹ̀lé tiẹ̀ ọ̀ lẹ́ni tó ń tẹ̀lé wọ́n lẹ́ni tó ń tẹ̀lé ọkàn ń dẹ́sìn tiẹ̀ mú ni so nítorí ilé báyìí á láti sọ́ra gan èèyàn máa ń lẹ́ni tí ń tẹ̀lé ni bẹ́ẹ̀ bá ti rẹ̀yàn kan tí ọ̀lẹ́ni ti ń tẹ̀lé tó lóun kàn dẹ́sùn tòun mú ni yóò dáwọ́ nẹ́nẹ́ ni wàláhì yóò dáwọ́ nẹ́ni kò ní níjọ kankan lọ́jọ́ gbé dàríkì àmọ́ òun onílẹ̀ kankan tí ó tò lẹ́yìn rẹ̀ òun nìkan ní ọ̀dà dúró sí gírígítì sọ́wọ́n náà fẹ́ ni ọ̀sálẹ̀ ní mẹ́fẹ́ àbí àbí sódà tara báyìí ya Qur'an ká máa gbàgbọ́ hadith anabi níbàámu sí báwọn tó ṣáájú wá ṣe gbọ́ yé ńlá àwọn àwọn fírọ́kù bọ́ọ̀lá fún abẹ́lọ́wọ̀n bá àlekẹ́ọ́lá kọ́lọ́wọ̀n bá kó sànú wa insha Allah ta'ala àwọn ẹ̀rí tó kù lórí àwọn rírí ọlọ́wọ̀n bá nínú àyà Qur'an àti lórí ọ̀rọ̀ rírí ọlọ́wọ̀n lọ́jọ́ gbé dàkìyàmà abẹ́lọ́wọ̀n bá ọba àlekẹ́lá kọ́lọ̀bá kó kádàrà wa mọ́nà àwọn tí ó rí ọlọ́wọ́ bá lọ́jọ́ gbéra kìyàmà abẹ́lọ́wọ́ bá kọ́lọ̀bá kí ó kádàrà mọ́nà àwọn tí ó ju wọn tutù lọ́jọ́ gbéra kìyàmà abẹ́lọ́wọ́ bá kọ́lọ̀bá ní kílákọ́ kádàrà mọ́nà àwọn tó ju wọn funfun lọ́jọ́ gbéra kìyàmà nínú àwọn tọ́lọ̀bá ní kíló wúwo òṣùwọ̀n sẹ́ rí wọn lọ́jọ́ gbéra kìyàmà tí ó sì fúyẹ́ òṣùwọ̀n sẹ́ bí wọn ọlọ́lá ilaha illallah subhanaka allahumma bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh alaykum